eléyìí tara tiẹ̀ kọ̀ wà ma'arifati wà ma'arifata as-sawab minal mu'allim sallallahu alayhi wa sallam gbogbo wọn òní wọ́n fẹ́ mọ̀ the correct information ni wọ́n fẹ́ mọ̀ èsì ọ̀rọ̀ tó ṣe wẹ́kú òdodo láti ọ̀dọ̀ alimualim olùkọ́ sallallahu alayhi wa sallam ìyẹn anabiwa muhammad wa idha hadafa tó wá ṣẹlẹ̀ pé wastahya ahaduhum pé ọ̀kan nù wọn ojú tó wá ń tì í à ń yẹ̀sì ala rasula láti bi òjíṣẹ́ ọlọ́run léèrè ìbéèrè tójú bá tó wá ń tì í à ń ṣe ìmọ̀ lórí ohunkóhun torí ó jẹ́ tójú bá wá ń tún tì í láti lọ bi ànábì wa léèrè béèrè kalla fagairahu ibu as yóò tún wá la wàhálà ìbéèrè wọn yóò tún wá làbọ̀ ẹlòmíì lọ́rùn pé ìwọ ọmọ ìyá mi lọ bá mi bá òjìṣẹ́ ọlọ́run kí ló rí sọ sí nǹkan báyìí bí àpẹẹrẹ fa'an muhammad bun anafiya látọ̀dọ̀ muhammad ọmọ anafiya ó sọ pé àní ali látọ̀dọ̀ ali kọ́ọ̀la ali sọ pé kúntù rọ́júlan mazaan kúntù rọ́júlan mazaan èmi èmi ali mo jẹ́ nìkan tó ga sí pé àtọ̀ mọ̀víyù ó sábà máa ń jáde lára mi àtọ̀ tá a sọ pé wọ́n máa ń jáde nípasẹ̀ kíyàn ó ní ìrònú nípa adùn nípa adùn ìbálòpọ̀ láìsí ṣe ìbálòpọ̀ náà so ara ali ara ẹ̀ sábà máa ń le tó máa ń le dàálẹ̀ yóò ti yé wàkúntù astahayi ojú wa máa tì mí an asiala nàbí an asiala nàbí sallallahu alayhi wa sallam láti bí òjíṣẹ́ ọlọ́run léèrè fún ara mi lìmọ̀kánì ìbùnátìhì nítorí pé ipò tí ọmọbìnrin ẹ̀ wà sí mi sẹ́mi pé a lè fẹ́ Fatima fa amadu tu lè mi kí dáadáa bínú aswad mo wá pa mẹkìdáàdù láṣẹ lọba ń bí léèrè tí mọdíyù bá jáde nínú ara mọdíyù ò sínú kùránì o bàbá sangilítì mọdíyù kò sínú àlùkùránì o mọ̀níjù lọ́lọ́run rí fáà sínú kùránì tó fi ní tọ́ba tẹ́ ẹ bá ní lára kẹ́ ẹ lọ wẹ̀ kò sí mọdíyù nínú kùránì kò sí wádìyù nínú kùránì níbo ló ti rí ìdájọ́ tí wọ́n ń lò fún mọdíyù tiẹ̀. tí ìbá se ṣe nù hadith ọlọ́run ṣé bí n tó jíwò náà nì tó jíwò rẹ̀ ọba sọ pé a nílò hadith níbo ló ti rí ní Qur'an níbo ló ti rí ìdájọ́ wádìyù nínú alukur'an ali wa rán mìkìdáàdù níṣẹ́ sí òjíṣẹ́ ọlọ́run pípa ń bí léèrè tí bá jáde lára ọkùnrin ìdájọ́ rẹ̀ ìjẹ́ sílù dákàràwù ọ máa ọ máa wẹ àzákàrí rẹ̀ ni o àzákàrí nìkan ni ó wẹ o àti ibi tó bá yínú ara níbi itan rẹ̀ ó parí kì í ṣe pé yóò lọ wẹ odidi wẹ tíyẹn máa ń wẹ tó bá rí mọ̀ níyù wọ̀yàtà wá dọ̀ tó bá sì nírun kí ẹnu kó ṣe àlùwàlà lókù tó túmọ̀ sí wípé jíjáde kìnìyẹn ó já àlùwàlà bí wọ́n ṣe píìkì ẹnu pé mọ́fíyù ọmọ ń já àlùwàlà mutafakun alayhi bukhari àti muslim ló gbà wá bukhari àti muslim tí wọ́n ń pè ní dọ̀yìfù lẹ́nu rẹ̀ àwọn ni àgbà wá níbo ló ti wá rí àyà mọ́fíyù àti àyà wádìyù níbo ló ti rí. wàláyàtà wákọ̀ọ́fù lè amòrò ìdàrújà ọ̀rọ̀ yìí kò mà dúró lọ́dọ̀ àwọn ọkùnrin nìkan kìí máa àwọn ọkùnrin nìkan ní màá kọ́ àdìsí lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run kì máa àwọn ọkùnrin nìkan ní màá béèrè béèrè àdìsí lọ́dọ̀ òjíṣẹ́ alhaya àwọn tó pé nínú wọn máa tijú an rasulillah sallallahu alayhi wa sallam ìtìjú kò dí wọn lọ́wọ́ láti bí òjíṣẹ́ ọlọ́run léèrè àdìsí liyatafaqa hanafi din nítorí kíni kí wọ́n lè gbọ́ àgbọ́yé ẹ̀sìn wọn tọ́ ọ ti gbọ́ àdìsí o ò lè gbàgbọ́yé ẹ̀sìn rẹ o ò lè gbọ́ àgbọ́yé ẹ̀sìn rẹ tọ́ ọ ti gbọ́ àdìsí o ò lè gbàgbọ́yé ẹ̀sìn rẹ ẹ̀sìn kẹ́sìn lọ́ọ́ máa ṣe tọ́ka máa sọ pé òun ṣe Islam ó lè rí Islam ṣe ẹ jẹ́ ká tún mú àpẹẹrẹ wá fàánì fàán umi salama ẹgbà ànkàrẹ́ mẹ́ yẹn fàán umi salama kọ́ọ̀láti látọ̀dọ̀ umu salama ó sọ pé já àti umu sulaim ìlànà bíi sallallahu alayhi wa sallam umu sulaim ọwọ́ abòjì sí ọlọ́run fàkọ́ọ̀láti ó sì sọ pé ya Rasulullahi òjìṣẹ́ àlọ́ọ̀ inna Allaha la yastahyi minal haqqi dájúdájú àlọ́ọ̀ kì í tijú láti sòdodo fún wa o kì í tijú láti sọ òdodo fún wa nínú alukur'an. No fahal ala maria min guslin idha ihtalamat idha ihtalamat ǹjẹ́ ìwẹ̀ kan di dandan fún obìnrin láti wẹ̀ tó bá lálà pé òun ṣe àṣepọ̀ lọ́kọláya lójú oorun aya wo ló fẹ́ mú wá fún yẹn nínú alukur'an bàbá ń sangiliti tó lóòní lu àdísì aya wo ni wàá mú wá láti sọ ìdájọ́ ìbéèrè yẹn nínú alukur'an tó bá ní kur'an nìkan lọ wáyé wá lò ọ wáyé wá lò hadith tàbí tó bá pé àdísì tí ó bá ti ní aya irú rẹ̀ nínú kur'an ni ò ní lò ó sẹ́mi pé ìran mẹ́ta la pín àwọn èèyàn sí lórí hadisi ìran àkọ́kọ́ àwọn tí wọ́n ń lo kùránì àti hadisi ìran kejì àwọn tí ń lo hadisi ní kùránì nìkan tí ń lo kùránì nìkan ìran kẹta àwọn tí wọ́n ń lo kùránì àti apá kan hadisi tí apá kan hadisi wọ́n túmọ̀ sí pé hadisi tẹ́ bá rí àyà irú rẹ̀ nínú kùránì nìkan ni wọ́n lò hadisi tí wọ́n bá ti rí àyà tó jẹ mọ́ ọ nínú alukur'ani wọn ò ní lò àyàwó lọ́wọ́ ajẹmọ́ kóbìnrin ó sùn kó lálà pé òun ṣe àṣepọ̀ lójú oorun kò sí. inú àdìsí lọ́wọ́ àdìsí tó tó sọ pé òní lòun inú ẹ̀ lọ́wọ́ wa máa gbọ́dájú ẹni sìn. Umu Sulaim ó bí òjíṣẹ́ Ọlọ́run léèrè tóbìnrin bá sùn tó lálà òun ní àṣepọ̀ lójú oorun tó omi tó sàn jáde lójú ara rẹ̀ tómi ò bá sàn jáde lójú ara rẹ̀ ìdájọ́ yìí ò tún kàn gẹ́gẹ́ bó ti já sí pé ọkùnrin tóun náà bá sùn tó lálàá póun ní àṣepọ̀ lójú oorun tó bá yẹ abẹ́ rẹ̀ wò tí ó bá ti rí omi àtọ̀ kò ní í wẹ̀ tó bá rí omi àtọ̀ ló máa wẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin tóbìnrin bá sùn tọ́ba lálà pò ní àṣepọ̀ lójú oorun tí ọba wa rí omi lójú ara rẹ̀ ó máa wẹ̀ tí ó bá ti rí omi tábẹ́ rẹ̀ gbẹ tí òru omi kankan bẹ̀ kò ní wẹ̀ arábìnrin wa ń béèrè pé obìnrin tó sùn tó lálàá tó wá rí omi lójú ara rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ògìsí ọlọ́run sọ pé naam ìdàrọ́ àti àlìmọ́. sórí báwọn bẹ́ẹ̀ ni yọ wẹ̀ tó bá ti rí omi tí ó bá rí omi yọ wẹ̀ fàkọ́ọ̀lá ti umu salama umu salama tó ń jẹ́ ìyàwó ògìsí ọlọ́run òun náà wà níjókòó tí ń tẹ́tí gbọ́ àdìsí yẹn ọba ni ya Rasulullahi ìwọ ògìsí ọlọ́run wàtàhátẹ́lì mùlẹ́márì á ṣé obìnrin náà ó lè omi lè jáde omi àtọ̀ lè jáde lára rẹ̀ bí ọkùnrin náà ṣe máa rí àtọ̀ tí ó jáde lára rẹ̀ tó bá sùn tó bá lálàá ni ní tẹ́rìbá ti yadak ọwọ́ rẹ̀ ó fẹ́ gbálẹ̀ máa sọ bẹ́ẹ̀ ní ìsọ. So pé bí kíyàn sọ ní yorùbá pé ṣé nǹkan ò mọ sí ọ ṣé kìí ṣe pé nǹkan ń dààmú rẹ sá mo sọ fún ọ pé obìnrin ọ wẹ̀ tó bá rí omi tí ìbá gásígbó obìnrin bá máa rí omi ìní sọ fún ọ pé yọ wẹ̀ nǹkan ń ṣe ọ ọ̀dà fábìmọ̀ yòṣìbí hùwà wàlàdùà. tó ọba bá lóbìnrin rí omi bóbìnrin náà ò ní àtọ̀ lára ọ̀nà wo wá ni obìnrin ń gbà bímọ tọmọ ó sì jọ ọ̀nà wo ni ó gbà bí ọmọ àbóbìnrin yìí bí ọmọ tí ó sì jọ ìyá rẹ̀ tí ó dàbí pe sí pé wọ́n gé ìyá ni hmm. wọ́n tún panupọ̀ lórí àdìsí Bukhari àti Muslim tún panupọ̀ lórí àdìsí láàrin yìí wọ́n fẹ́ sáré ṣe àlàyé kan bẹ́ẹ̀ obìnrin ó lè rí omi tó bá sùn tó lálàá póun ní àṣepọ̀ lọ́kọ-láyà lójú oorun omi yìí ànẹ́bì tó wá sọ. So, nǹkan tọrọ ma nǹkan àkọ́kọ́ tọ́ba rí omi dandan ní fún kọ́wé ẹ̀wẹ́ gánábà nǹkan omi yìí tí ń bẹ lára obìnrin ó lè ṣokùnfà kó bí ọmọ kọ́mọ rẹ̀ ó jọ́ ó lè ṣokùnfà kí ó bí ọmọ kí ọmọ rẹ̀ kó jọ́ ẹnu àwọn àfáà wa. tí wọ́n sọ àdíìsì fún ẹnu wọn láti wá gbọ́ ìgbà wo ni obìnrin ó bí ọmọ tọmọ rẹ̀ ó jọ ní ìrísí. àlàyé wọn rèé wọ́n ní ní àsìkò ìbálòpọ̀ lọ́kọláya akọ àti abo ọkùnrin àti obìnrin ni wọ́n jọ da omi jọ omi àtọ̀ là ń sọ o ni wọ́n da omi àtọ̀jọ àtọ̀ mọ̀níyù àtọ̀ ọmọkùnrin mọ̀níyù tiẹ̀ galizun abuyadun àtọ̀ tó nípa ni tó sì jẹ́ funfun àtọ̀ ọmọbìnrin rọ̀kíkun aspar rọ̀kìkún asfar àtọmọbìnrin àtọ̀fẹ́lẹ́fẹ́lẹ́ ni tọ́wá yẹlò àtọ̀ ọmọkùnrin yìí ó máa jáde láti inú bàràdì láti inú bàràdì rẹ̀ ni ó ti jáde wá síta àtọ̀ ọtọ́mọbìnrin ó máa jáde láti inú ọyàn rẹ̀ méjèèjì ni ó ti sàn wá síta. ní àsìkò ìbálòpọ̀ yìí ní kété tí àwọn méjèèjì tí wọ́n bá jọ da iṣẹ́ pọ̀ signal dé bá wọn tọkùnrin ó jáde tóbìnrin náà jáde bí wọ́n ṣe wá jáde yìí àwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n ní eré tí wọ́n sá jáde ó ju eré tí plane máa sá lọ torí pé kìíní kejì ó ń du òun lòun kọ́kọ́ lọ kó sínú ilé ọmọ wọ́n ní ọlọ́run ni wàá máa darí èwo ni ó kọ́kọ́ síwájú ìkejì rẹ̀ bọ́ sínú ilé ọmọ tó ń ti bó ṣe já sí wípé ilé ọmọ ara obìnrin ló wà àtọ̀ ọkùnrin ó lè tó síwájú àtọ̀ tiẹ̀ dénú ilé ọmọ méjèèjì ní lọ ilé ọmọ o ṣùgbọ́n èwo ló wọn akọ́kọ́ síwájú wọ́n nígbà tí àtọ̀ ọkùnrin bá síwájú ọmọ náà bàbá ẹ̀ ní ọjọ́ nírìsí tàbí kó jọ ẹbí bàbá rẹ̀. tí ó bá já sí pé àtọ̀ obìnrin ló síwájú ọmọ náà ó máa jọ màmá rẹ̀ tàbí kó jọ ẹbí màmá rẹ̀ tí wọ́n náà bá sì wọ ọmọ tó ń bí ó rí i pé bí ó bá jọ tí ó jọ ẹbí rẹ̀ yóò jọ ìyàwó rẹ̀ tàbí ẹbí ìyàwó rẹ̀ ìlànà tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ń gbà fi ṣẹ̀dá wa nìyẹn. ká tẹ̀síwájú. bal hirisu nisa sọ̀hábà kódà ojú kòkòrò táwọn obìnrin sọ̀hábà ní anyes alina nabi yasalallahu alayhi wa sallam láti bi anabi léèrè béèrè láti bi léèrè ha hadisi rẹ̀ an akhasi dhalika nípa n tó tún special jù yẹn lọ tó tún jẹ́ àkànṣe jù yẹn lọ lam yamna'ahunna alhaya ojú títì ìtìjú kò di wọn lọ́wọ́ kò di wọn lọ́wọ́ àtọkùnrin àtobìnrin ní ń tẹ́tí gbọ́ àdíìsì lọ́dọ̀ òjìṣẹ́ ọlọ́run kò wá sí ìbéèrè tí wọn ò lè béèrè láti fi gba àdìsí lọ lẹ́nu rẹ̀ fàánì àìsà radiyallahu anha nítorí náà ẹ jẹ́ ká tún yiri àdìsí ilé ìwò látọ̀dọ̀ yàwá àìsà radiyallahu anha kọ́ọ̀láti ó sọ pé jáàtì jáàtì ìmúraàtù rìfáà ìlà nàbí sallallahu alayhi wa sallam arábìnrin kan tó jẹ́ aya rìfáà ọwọ́ abòjì sí ọlọ́run fakọ́ọ̀lá ti ọwọ́ sọ pé kúntù ìndà rìfà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wà lọ́dọ̀ rìfà gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ fatọ̀lákọ̀ni rìfà sì kọ̀ mí sílẹ̀ fabata tọ́láàkì òǹkà ìndà mi ó sì pé ó parí ntọ́síjọ́dẹ̀mí àti ẹ̀pọ̀ ọwá sópin fatazawajtu abdulrahman bono zubair mo wá lọ fẹ́ abdulrahman ọmọ zubair wa inna mamaahu mithilu hudibati thawb kọ́ ọ lè mọ̀ pé àwọn sọ̀hábàṣẹ́ Allahu akbar kò sí nǹkan náà tí wọ́n lè bèè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run nítorí wọ́n ti mọ̀ pé òun ni olùkọ́ àwọn àyífarapamọ́ fólùkọ́ ẹni olùkọ́ tó ọmọ kó onímọ̀ Qur'an onímọ̀ hadisi má farapamọ́ fún kí ma má bàa ta. ẹ wo tóbìnrin sọ yìí ọ̀fọ̀ ni ọlọ́run fẹ́ ẹnìkan tẹ́lẹ̀ ó sì kọ̀ ń sílẹ̀ òun sì parí òun sì lọ fẹ ẹlòmíì ọba ní sẹ wá yìí o àsákàrí re kò ran òun ǹjẹ́ a rí obìnrin kan láyé lónìí tó lè lọ sọ fún olùkọ́ ẹ̀sìn rẹ̀ wípé ọkọ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò ran òun. ojú títí ibú tó ń tì tó ń takú sọ́dọ̀ ẹni tí àsákárì rẹ̀ ò ràn ọ́ ló mọ̀ fi ń ṣe sìnà àwọn sọ̀hábà ọ̀fẹ́ ṣe sìnà ó sì ń bẹ lọ́dọ̀ ẹni tí àsákárì rẹ̀ kò ràn án. àbẹ́ẹ̀ rí báwọn kó o lè mọ̀ pé the in and out the in and out ní ń bẹ nínú hadith ní ń bẹ nínú hadith ògìṣẹ́ ọlọ́run. wọ́n lọ́sàkárì rẹ̀ wọ́n lọ́ dàbí hudibatu saub. ìtẹ́ ìkírun yìí jamajama etí rẹ̀ ń tó ewé nù. yín tó fi wé nu tẹ́ ń pè ní hudubatu hudubatu sáwùbù nu jẹ̀wọ̀njẹ̀wọ̀n etí aṣọ. ọ̀rọ̀ yìí náà ọ̀pá ànábì lẹ́rìn fataba sama rasulillah sallallahu alayhi wa sallam ànábì wa rẹ́rìn músẹ́ ànábì rẹ́rìn músẹ́ náà mo fi ní kọ ọmọ rẹ rìn pọ̀ ènìyàn ọmọ rẹ rìn kúwọ náà rẹ rìn músẹ́ pé a. fakọ́ọ̀dà anabi wa sọ pé ẹ máa gbọ́n tára ibi náà sọ fún o àtùrídìínà àǹtẹ̀rìjìrín ìlà rìfá sọ fẹ́ padà sọ́dọ̀ rìfá ni. So torí kò complain àsákàrí ti rìfà àlejò wa ni sọ fẹ́ padà sí ọ̀dọ̀ rìfà ni àlejò ni láà rárá ọ̀ ò lè padà àtàtẹ̀dúkì ọ̀sáìlátàwù yẹ̀dúkọ ọ̀sáìlátàkì ọ̀ gbọ́dọ̀ padà o títí tí ìwà àti ẹni tó ní abẹ́rẹ́ tó nǹkan o tẹ́ fi jọ súnmọ́ra yín o nígbà tẹ́ o tẹ́ ti lè so yìgì ń ọ gbọ́dọ̀ súnmọ́ ọ. ṣe rí i pé àwọn sọ̀hábà wọ́n ti yanjú ọ̀rọ̀ lẹ̀ fún wa báyìí wọ́n ti yanjú ọ̀rọ̀ lẹ̀ fún wa àìfẹ́ lu àdìsí rẹ ló fẹ́ kọ́ sínú ìyọnu ìtàwọn sàbẹ́ tún fi lè kọ ilé ilẹ̀ náà ròjì sí ọlọ́run kí ló tún lérò pé wọn ò ní kọ́ lẹ̀ náà kí nìkan nǹkan tó tún lérò pé wọn ò ní kọ́ lẹ̀ fún wa wọ́n ti wá kọ́ lẹ̀ fún wa tán ìwọ wá sọ pé ò nídìí ẹ̀ ò nídìí àlèkè àmọ̀ rẹ nìyẹn o. nítorí náà padà sọ́dọ̀ abdulrahmani sábrahmani wọ ni padà sọ́dọ̀ abdulrahmani ọmọ zubairi ngbà ẹ sì súnmọ́ra yín náà. tó bá gẹ́sí pé kò wá rán ọ̀ náà níṣẹ́ wàá gba pípé kọ̀ọ̀kọ̀ lẹ̀ níṣẹ́ gbàyìn fún ọ máa padà lọ́ọ́lé. ìntànà ibi sọ fún arábìnrin ni ní ìdàkejì irú àdìsí tún wá nípa obìnrin míì tọ́nà tó wá gbòógì sí ọlọ́run òun sọ pé ọkọ tóun fẹ́ ní tòun kò túrun lára àwọn èdè tó ń lò nu ó wà ní Abu Daud ó ní kò túrun kan lára irun kan báyìí gàgà irun kan báyìí kò tú lára àwọn tí bá ń bóun ṣàṣepọ̀. bóbìnrin ẹ ti ṣe kúrò nílé lọ́kọ ẹ ti gbátẹ̀lé oníwòó mo ń lọ bóògì sí ọlọ́run ọ̀rọ̀ ẹ ti sú mi ní o ṣe é manage má kó bá mi o ṣe é manage lọkùnrin ní dákun má bínú ẹ máa mú àgbo. obìnrin yóò dúró àfìgbà tóun àti ẹ̀gọ́ dé ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run Iwu ogisi ọlọ́run ọkọ mi yìí kò túrun kan lára mi mo fẹ́ ọkọ ní bá kọ́mọ́kọ́ mi lẹ̀ ànábì ni rárá ìlébọ̀ obìnrin yìí ọ ńgbà tó fẹ́ fi ọ so le dá padà ó fún mi oko ó ní màá fún ní times two. màá fún ní times two tó bá fẹ́ fẹ́yàwó míì tí wọ́n títù wọn gé fọ́ wọn kó lè rí nǹkan náà ànẹ́bì ní bẹ̀rẹ̀ ó dà oṣù kan rẹ̀ kò sì mọ bá tiẹ̀ lọ kó lọ fẹ́ lòmíì àtúrí yẹn náà kà nínú hadisi wàmà àdáàlì kakúlìhì pẹ̀lú gbogbo ń tá wá sọ yìí o táwọn sọ̀hábà wọn lọ máa kọ́ ẹ̀kọ́ àdìs lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run lọ́kùnrin wọn lóbìnrin wọn wọ́n tún máa fi ìbéèrè gba àdìs lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run máa káànù yàtàṣà hàlùnà fi tathabuti màsàmìhù min nabiyihim màsàmìhù min baynihim min baynihim min al-ahadithi an-nabawiyya pẹ̀lú gbogbo tá a sọ lẹ́yìn àwọn sọ̀hábà wọn èyí tún wá kọlẹ̀ wọn èyí kọlẹ̀ wọn èyí rojú fi tàṣàbùtì láti lè confam láti lè fìdí ọ̀rọ̀ rinlẹ̀ láti lè máa mà dájú mọ́ sẹ́mi ọ̀hún mi ń bẹ́yìn náà ọ̀hún mi ń bẹ́yìn nìyẹn láti lè ṣe àmọ̀dájú ohun tí wọ́n bá tún wá gbọ́ nínú àdìsí láàrin ara wọn wọn ìkọlẹ̀ minna ahadith anabawiya ohun tí wọn bá gbọ́ nínú àwọn àdéhìsì ògìṣẹ́ ọlọ́run láàrin ara wọn tí ọ̀kan gbọ́ lẹ́nu ìkejì rẹ̀ wọn èyí tún wá kọ́lẹ̀ láti wá ọ̀nà láti fi mọ̀ pé ní òdodo ànábì sọ ní òdodo ànábì ṣe wọn èyí tún kọ́lẹ̀ alárọ́gẹ́mi àdáláàtìhìn tó ti bó ti gá sí pé onídéédé ni gbogbo wọn onídéédé ni wọn wọn kì í ṣe alápárùtù wọn èso ní mọ̀nàmọ́ná wọn èso ń wóróworó wọn èso ń katakata tó ti bẹ́ẹ̀ náà tí kan bá bi ọ̀kan léèrè pé sànàbì sọ báyìí tọ́ba lànàbì sọ bẹ́ẹ̀ yóò tún wá ọ̀nà kan. láti fi kọ̀nfáàmù ń tó sọ yẹn. bí àpẹẹrẹ fàánì ábì musa alẹ́ àṣìárì látọ̀dọ̀ àbú musa alẹ́ àṣìárì kọ́ọ̀là ó sọ pé já abu musa ilẹ̀ umar bin al-khattab abu musa ó wá bá umaru. ọwọ́ ba nílé fakọ́ọ̀lá asalaamu aleykum nígbà tó délé umar ó ní asalaamu aleykum gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí pé tá a bá ti lọ bára wa a bá pàdé ara wa tàbá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ kásálámà hada abdullahi ibn qais abu musa wà níta ó ń sálámà láti ta sínú ilé. Si wọ́n wá ń sọ fún pé èyí ni abdullahi ibùnú qais falam yaadhanalahu umaru ò yọ̀ǹda fún láti wọlé fakọ́ọ̀la abu musa ó tún ní asalaamu aleykum hada abu musa ó ní asalaamu aleykum o èyí ni abu musa o kò tún gbọ́ wọlé ó tún ní asalaamu aleykum hadha ali ashari ó tún ní asalaamu aleykum o èyí ni ashari o sálámù ẹ̀dín mélòó ó di mẹ́ta fún mọ̀nsọ́rafa lọ́ba pẹ̀yìn dà lọ́ba ń fakọ́ọ̀la Umaru bá sọ pé rúdù aláyà rúdù aláyà ẹ lọ bá ń dá a padà wá ẹ bá ń dá a padà wá ẹ lọ pè wá ẹ pè wá fún mi fàjà òde fàkọọlà umaru wa sọ pé ya aba musa abu musa má rọ daka kí ló dá ọ padà tó o fi ń lọ lé kúnna fi ṣùgùlẹ̀ à ń ṣiṣẹ́ lọ́wọ́ ni nínú ilé à ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ni kí ló wáá dá ọ padà ọ̀sálámọ̀ kìíní èkejì ìkẹta ó sì máa ṣàǹṣó àbí sálámà tán lé ayé ni máa sálámà ń sọ ni ó ṣe wáá padà kọ́ọ̀lá ṣe àmọ̀ pé inú Kùránì bàbá sáńgílítì inú Kùránì tó gbé lọ́wọ́ ntí mẹ́mbẹ́ ni pé tẹ bá fẹ́ wọnú ilé kan ẹ̀ sálámà kùránì ò sọ iye sálámà tó sà fún ọ máa sàǹso ni sáà máa sàǹso ni. ẹ wá wò bí àdìsí ṣe fẹ́ yanjú sálámà báyìí Abu Musa ni sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam yakul èmi ti gbọ́ ni tí òjíṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn lọ fẹ́ sọ hadith sunna àbí ó ní ànábì sọ pé al-isti'idhanu thalathun ẹ̀ẹ̀mẹ́ta látọrọ ìyọ̀ǹda la sálámà nílé ẹnikẹ́ni o sí sálámà láti gba yọ̀ǹda wọlé ẹnikẹ́ni ẹ̀ẹ̀mẹ́ta ni o fàyìní udhina fàyìní udhina lága tí wọ́n bá yọ̀ǹda fún ọ pé kó wọlé wọlé wàyí là bí bẹ́ẹ̀ fàrìjìn máa lọ. ìdí nìyẹn o tí mo fi sálámà mẹ́ta nígbà tí mi ò ti gbọ́ èsì pé wọlé ni mo ṣe kíni ni mo padà ohun tí ń bẹ́nu Quran ni pé tẹ́ ẹ bá fẹ́ wọlé ẹnikẹ́ni ẹ sálámà sí wọn Kùránì ọ̀wá sọ iye sálámà tá a sà àmọ́ àdìsí ògì sí Ọlọ́run èyí tí Abu Musa gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run ó wá sọ fún pé mẹ́ta ni sálámà nílé onílé tí wọ́n bá wá yọ̀ǹda fún ọ lórí alákọ̀ọ́kọ́ ni lórí ìkejì ni lórí ìkẹta ni wọlé tí wọ́n bá yọ̀ǹda fún ọ mọ́ máa sá